ọlọ́run wá fún wa lẹ́bùn kan ọlọ́run lọ́kàn kádà rẹ̀ bó ní náà ní sọ fún yín minha ńlá ọlọ́run fún wa lẹ́bùn ńlá kan gbogbo wa àtọkùnrin o àtobìnrin o àtọmọdé àtàgbà àti ìwọ wá lọ́jọ́ márààrún àti ìwọ wá ní àjọ nípa táìmù sí Allahu Akbar. Allah. tó kọ alhamdulillah èmi tí ń lálà rẹ̀ ti pẹ́ tí mo rẹ̀ ti máa ń wù pé ó wù bẹ́ẹ̀ ma ń gbà tí ọlọ́run ọba ó gbìdí wá ó wá ẹ̀ fún wa mo àkókò yìí láti kéde fún gbogbo ayé gbogbo ayé máa Látọ̀dún tí ń lọ láti máa kẹ́kọ̀ọ́. Ẹ̀kọ́ ọ̀fẹ́ lọ́wọ́ kọ́ ń Ẹlẹ́ẹ̀kejì. náà ni gbogbo tíra. Gbogbo Tó fi máa kẹ́kọ̀ọ́. Tó fi máa kẹ́kọ̀ọ́. láti ọdún àlàámù dìrasí al-jadid al-qadim ọ̀fẹ́ lọ́mọ gbà. Thank you. Ọmọ akéwú tàà bá námọ̀ fún tàà tún náwó fún tàà tún náyì tàà ní gbogbo dáná fún tí bá ti ń ṣe súnà náà ti ń gbé súnà náà lárugẹ òtítọ́ wà ọba mọ́ pè mí kọ́ mọ́ kì ṣùgbọ́n tí mo bá ń gbọ́ action rẹ níbi tó wà wípé ah ọlọ́mọ ṣàánú wọn bẹ̀yẹn gan ó ti sọ gbogbo àwọn òkú dálá ayé náà àwò mo lè wà bọ́ tí ń kì sí orí ẹ̀gàn pé ọkàrí ìdímọ̀fẹ́nù ètò wà wà là ń sọ̀hún ló jẹ́ sí pé kọ̀sọ́ máa kẹ́kọ̀ọ́ tó lè ṣẹ̀ wá àbóṣe ní tí ọ̀dá sí wa tó ṣe ẹ̀rídù tàbóṣe kinní kan tó bá ilé jẹ́ sí pé ó wúlò lágbègbè bí mo ti sọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ rẹ kéré ọ̀rọ̀ rẹ kéré ó lè ṣẹ̀mí lọ́kàn láì láì kí ànà yẹn tán tí wà bá onídìí súnnà nàbí ọba kí mi ń fàjúrò fún ọ kí ló wíwá máa fàjúrò fún ọ mo sì fàjúrò fún ọ kan náà mo títí fàrò fún ọ náà pàbẹ́ lórí ìdí eléyìí abẹ́lọ́run ọba tó ṣe àgbéga fún súnnà nàbí ọlọ́njọ́ máa ga sí